الشيطان الرجيم واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون ولا يملكون موتا ولا حياة ولا نشورا وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا وقالوا أساطير الأولين اكتتابها فهي تملأ فهي تملى عليه بكرة وأصيلا قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهده إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين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 إخوة إيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته من يقف يده ولو أبا الله الحمد لله وباتي أدفع كريم منعم جم عطاه ọba náà ni ọba tí ó yẹ sí pé ó ní ọba ọlọ́rẹ tí máa ń tani lọ́rẹ tí ó bá wọn kókó fún ni. كريم منعم جم عطاه. ọba tá a rí yìí. منعم. gbogbo nǹkan pátá òun náà ni ọlọ́run ọba ní kò tẹ́jà kan láyé tá a lè máa ròyìn pé a ní ohun tán ṣùgbọ́n ọlọ́wọ́n ọba nìkan òun náà lè ní tá a lè máa ròyìn rẹ̀ pé a ní ohun tán. kẹrí mọ́ mọ́ ní ìmọ̀ jẹ́ mọ́ ní àpá ooo. tọ́lọ̀ ń wá fún ààrẹ ìdáláyé kì í ṣe gbogbo ń tá a ní náà la lè fún àyàn. kò sí ń tọ́lọ̀ ń bá ọ̀lẹ́yìn dá fún ẹ̀dá rẹ̀ ìtumọ̀ àwọn pé tí bá ní kí n fún lélẹ̀ yóò lè àfẹ́tì ọlá àti ní kò sí nínú ọ̀rọ̀ ọlọ́run. kẹrìmù mùnàìmọ́ ìjàmùnà àkọ́hù. kábàámọ̀ bọ́lọ̀n bá wá ṣe tóbi tó. àwọn tó wá ń fún wa yìí kì í ṣe tóbi ọlọ́run bá ń gba nǹkan mí fi rọ́pò lọ́wọ́ wa o. jamilu sọ́fúnṣe ìlànà ṣọ́sí ìfànàhù kìsì tó bóyá ń gbà tá à ń kírun bóyá àárò pé òun wá tá à ń kí la fi ń jí atẹ́gùn tó ń fẹ́ wá bá wa. jẹ̀mí ló sọ fún ìlànà ṣọ́ṣe ìtànàbò. kì í ṣàrẹ̀ tá ń gbà òun náà ni tá a fi ń jí àwọn oríṣiríṣi àwọn ìkẹ́ òjò tó ń sọ̀kalẹ̀ àbí òòrùn rárá o. zakata àwọn olówó wa ń yọ ló fà á sọ́lọ́n fi jẹ́ kílẹ̀ ṣú kílẹ̀ mọ́ o. ìṣe hajj tá ń lọ òun ọlọ́run bá fi dá wa sí o eléyàn ọ̀tọ̀ ni ìkẹ́ ọlọ́run lórí gbogbo ẹrú. kẹ̀rí mú múnírì mú jẹ́ múni àkọ́hù jẹ́mi ló sọ fún ṣì lánàá ṣòṣì ìfànàhù àbímú ṣáàní mọ́rọ̀ tẹ̀sí òní ìlàhù ìlàhù ìlà ìlàhà lànà síwáhù rọ̀ fún bílkàlà ìkìdó mú ti náà nìyẹn. رؤوف بالخلائق ذو متنان Gbogbo alẹ́ tí àkàálẹ̀ yìí náà ni ta fi ń yan ọlọ́run, ta fi ń ṣe àfọmọ́ ọlọ́run, ta fi ń yí ojú tó bí ọlọ́run. Àrímù ṣáàní mọ́rọ̀ tẹ́sí òní ọ̀la. Ọwọ́ tó yẹ kó tí yẹn bá ní kí yẹn máa ròyìn ọlọ́run kò ṣeé ròyìn tán. Àrímù ṣáàní ọ̀rọ̀ ọlọ́run bá gbọgbọ́n púpọ̀. Àrímù ṣàní. Ó tóbi, ó kọjá ń tà lè máa sọ. Àrímù ṣàní, mo rọ́jà fi hàn ní ìrùláàhù. Olùkọ́ tó yẹ pé tọ́lọ́run bá fi fira rẹ̀ hàn wá. Òun náà ní lẹ́tàrà àwọn nǹkan tó dá. Tó fẹ́ tọ́lọ̀ ń gangan fúnra rẹ̀ lábá la fẹ́ mọ̀ ni. Láì mọ tó dá tó mọ̀ Òrọ̀rùn láti dá ọlọ́run ọba mọ̀ fún ara rẹ̀ àti ká fi ṣe ọlọ́run kọ́kọ́ mọ̀ ọlọ́run. Àríbù ṣáni mọ̀rọ̀ dáfí ní ìrùláàbù. Ọlọ́run ọba tán àròyìn rẹ̀ yìí. Mọ́rù tẹ̀fí ní ìrùláàbù. Gíga rẹ̀ kò lópin ọ̀. Mọ̀rọ̀ tẹ̀fí ní ìrùláàbù. Jíjẹ́ ọlọ́run ọba rẹ̀ kò lópin. ìlàhùnlá ìlàhàlà náà ti wá. àwa ní sẹ́lọ́run pẹ̀lú òun láti jẹ́ ọlọ́run pa wa. ìlàhàlà náà ti wá. àwa yáyọ ọkàn láti kọ́ láwọn náà lọ́lọ́run bá wa. ìlàhùnlá ìlàhàlà náà ti wá. àlẹ́lẹ̀ mẹ́ta tó ń sìn lẹ́yìn wọn ọlọ́run ọba náà. ìlàhàlà náà ti wá. ọ̀pá paná rí i pé ìwà bàjẹ́ ìwà burú ìwà láìmọ̀ rẹ̀ oní ká máa sin tó dá káwà pọ̀mọ́ ọlọ́run bá tó dá nǹkan náà lẹ̀ káwà pàtì ká máa sin. ìlàhùnlá ìlàhàlànà síwáhù. orí ẹ̀ náà la ṣe ń sọ gbangba gbangba wípé ọba táwa ń jọ́sìn fún náà lọ́ba tó dá wa sáyé. ràúfù ìdílé kọlá ayé kì í dùn mú ti náà ní. ọba táyé ọba láàánú ni lórí gbogbo. ràúfù ìdílé ayé kì í ẹrú ní ohun tí ẹrú ń béèrè ọba tí máa ń fún ẹrú ní ohun tí ẹrú ò béèrè akàndéédé ńgbà mi adédé ṣe nǹkan fún ni láì ro kan rẹ̀ adédé ńgbà mi a ṣe nǹkan fún ni tá a máa wọ ẹni tọ́lọ̀ wọn bá ṣe fún pínpín lè ṣe tọ́lọ̀ ń dẹ̀ ṣe fún ṣúdẹ̀ wọ́ tiẹ̀ dá a máa wọ ẹlòmíì táwọn rò fóun nìkan náà tọ́ sí ọlọ́run ọ̀dẹ́ ní fún un lẹ́yìn eléyà sọ̀rọ̀ àlékún ọlọ́run fún ọ̀nà bá Muhammad sallallahu alaihi wa sallam an bẹ ọlọ́run àlékún yọnu rẹ̀ kó wá túbọ̀ sí fún àfáàbà. bákan náà an bẹ ọlọ́run àlékún àgbọ́yé àti ìjó dédé lójú ọ̀nà ẹ̀sìn yìí kọ́nà kó túbọ̀ fi jí ìkì wa. an bẹ ọlọ́run gbèsè ayé rọrùn eléyìí tí ò ní díwọ́ ìkẹ́ inú sáádà àti kí àlìjọ náà kọ́nà kó jọ kó ṣe fún wa. àdúrà tí anábì náà máa ń sábà ṣe púpọ̀ wọn náà ni àwọn ẹni eré ò ń béèrè ayé nìkan àwọn ẹni eré látòrí àwọn ànábì ọlọ́run wọn kí máa ń tọrọ ayé nìkan àwọn máa ń tọrọ méjèèjì papọ̀ ni pírípọ́lá wọn bá ti jí àwọn kan fún anínà lùkúrá ní pé níta àwọn kan ń béèrè lọ́dún ní tiwọn ní ọ̀run àbáyé kan ọ̀run nìkan náà àwọn wọn náà nídìí ayé ina àwọn àwọn oríṣi èèyàn mẹ́ta tí wọ́n wá sí ọ̀dà nẹ́bí sọ́dọ̀ sọ́dà wọ́n wá dúró táwọn orojọ́ ọwọ́ ronú bá nẹ́bí ṣe ń múra sẹ́sì àbíkẹ̀ká sọ pé wọ́n ń wo irú bá nẹ́bí ṣe ń ṣe jẹ́sùn sí àwọn àdìgbà àwọn lè ṣe ilé ìtúnṣe tí lágbára ju ojú táwọn fi ń ṣe lọ bá fi wá kánú wọn ní mọ́tò ìkánú òun tó wọn ò ní Allahu Akbar ìkánà wọn tó wọn ní fọ̀sán jẹun mọ́ rárá àwẹ̀ ní gbogbo ojoojúmọ́ anábìwá sọ fún wọn pé ṣẹ́rẹ́ ní tẹ́ ń wò mo bẹ̀rù ọlọ́run bá jìn lọ mo dá ọlọ́run mọ̀ jìn lọ mo tún páyà rẹ̀ jìn lọ èmi náà máa ń jẹun lọ́sàn-án àyàwó Èmi náà dẹ̀ máa ń jí lóòrù kí n ṣe gbogbo òru ni mo fi ń ṣàìsàn. Fàmínà náà sì máa ń yẹkú lórọ̀ bàná àjìnà fi dúnìyà wà máa lágún fìlà fẹ́rọ́tì mi nàkọ́lá kọ̀. Bá a ṣe ń sọ̀tàn eléyìí lọ́wọ́ láwọn tọ́nà àwọn ò ní ìdí ayé àfọ̀run. Kánábi tó wá sọ fún wa wípé فما رغب عن سنتي فليس مني arábìnrin sọ̀lọ́ ọ̀sán ẹnikẹ́ni tó bá lóun ò ṣerú tèmi ṣe arábìnrin kì í ṣara ni o ẹ máa ní ọ̀run lè ń wákẹ́ wálé ẹ̀ níjà ayé bẹ́ẹ̀ náà ni ustaz abdulwasi tí wọ́n rán wa létí àwọn èèyàn kan. fàmìnà náà sì máa ń yẹ kúlù rọ́bànà àtìná fi àwọn ilé ìtọ́rọ̀ àwọn bá ń sọ̀rọ̀ wọn nínú Suratul Baqara ìpé àwọn tí wọ́n táwọn sọ ní pé ẹ̀kúnlù Rabbana àwọn sọpọ̀ ọlọ́run bá wà áàtìná fid dunya ọlọ́run fún aláyé fún wa láyé afẹ́ ló wa láfẹ́ mèkì ẹ̀. E. àdínà àdìdúnìyà. afẹ́ ka thousands afẹ́ ka millions afẹ́ ka billions láyé. àdínà àdìdúnìyà. afẹ́ kọ́ duplex afẹ́ kọ́ mansion afẹ́ gun oríṣiríṣi ẹṣin. ẹ̀kúlù rọ́bànà àdínà àdìdúnìyà. wọ́n náà wà bí ayé yẹn nìkan náà ni. wọ́n máa lahu fil akhirati min khalaq. wọ́n nírú àwọn táwọn sọ yìí àwọn eléyìí ò retí ìpín kankan lọ́rùn. wọ́n máa lahu

kò sí tó kàn wọ́n pẹ̀ láti àti jẹ̀yà nù sáré kò sí tó kàn wọ́n pẹ̀ lọ́jọ́ gbọ́dọ̀ àti àmọ̀ kò sí tó kàn wọ́n pẹ̀ lọ́jọ́ man kana yuridu al-ajilata ajjalna lahu fiha ma nasha ọlọ́nà ẹni tó bá ń wá ní pàkìràkìtà man kana yuridu al-ajilata ẹni tó bá ń wá ní oní ṣáp ṣáp Mọ̀nkánà yuri ìdọ̀lẹ̀ ajila. Ẹni tí ò bá kí ẹ gbogbo mi tó bá lè jásí kó jásí. Mọ̀nkánà yúrí ìdọ̀lẹ̀ ájílà. Ọlọ́run tó bá ń wá ayé ní kánjú. Ọjọ́ iná lẹ́rù bí ha ṣáà. Wọ́n á kò ń ṣe tó nira, ṣe ká pàṣẹ kókó láyé náà ni. Àjálínà. Àjálínà lahu fiha. Fiha máa nà ṣá àrùn. Ọlọ́run tó bá ń wà nípa kẹ́ràkìtà bí àwa náà sáré pásífọ́ọ̀dù ẹ̀ fún. Límà nù rí. Bẹ́ẹ̀ni sábà fẹ́ mọ̀ ọmọ sí bẹ́ẹ̀ fún. Torí pé kì í ṣe lima nùrídù. àjọ àwọn òbí ẹlòmí àgbàlè lórí á dájú ọgbọ́n bẹ́ẹ̀ kò rẹ̀ ní bọ́sì. lima nùrídù. orúkọ bá máa lọ jìyà lọ́rùn. ọjọ́lẹ̀ lọ́hùn fi há máa ná ṣá lima nùrídù. ẹlòmí náà lè lọ́nà àlùmọ̀kọ̀rọ̀ ibẹ̀ ọlọ́run ò ní jẹ́ kó bọ́sì fún un torí pọ́lọ́run ọgbọ̀n fẹ́ kó jẹ̀yà. àjọ́lẹ̀ lọ́hùn fi há máa ná ṣá lima nùrídù. Allah wa fún bó lóun béèrè. Fún má jẹ́ alẹ́ náà láwọ̀ jahannam. Jẹ́rìkò sí tí a béèrè tí ò lè ní. Èṣù ló jẹ́ ni tó ọlọ́run bá bínú sí jù nínú ìran àwọn tó dá. Èṣù náà bèèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá yàn dàbò. Kò sí a tí yóò lè ní. Èèyàn wá lè ní tán ká túbọ̀ tán dà ọlọ́run bá ti já mọ̀ pẹ́lú oní ilé béèrè ayé gbogbo ọ̀nà yóò wù kóun ṣàfihàn òun fẹ́ ní ayé ó lóun dẹ̀ lè ṣe fẹ́lú oní kò níbẹ̀ lóòótọ́. ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا جعلنا له جهنم لن يولى جعلنا له جهنم لن يقبوكو ثم جعلنا له جهنم لين بوبوكي كتوتيني ثم جعلنا له جهنم يصلاها لين بوبوكي اتوتي كوجو الله Ọlọ́ndáwà pọ̀ láyé. Fọ̀mọ̀dé àìlínà lẹ́hù jahannama yasulaha. Àwọn padà wá lọ jẹ̀yà nínú jahannam. Yasulaha. Ìjọba padà wá lọ sọ̀kalẹ̀ sí. Yasulaha. Ìjọba padà jẹ́bùdé sí rẹ̀ láti yà. Yasulaha. Màdínú màmàdàhù. Àwa wọ jahannamu lẹ́ni yẹpẹrẹ, lẹ́ni àbùkù ẹni ẹ̀tẹ́ tí ò torí pé láyé nìkan lòun fẹ́ ayé wa dé lóòótọ́ èrò wọn kò sí kàn án pẹ̀lú òrùn kò sí kàn án pẹ̀lú ààwẹ̀ àwọn olówó mùsùlùmí kan náà lónìí tí wọn kì í kírun èyàn ti máa rò ti òun ti dàgbà àbọ̀ ti lọ́lá kọjá kó wá fara ń gbolẹ̀ fọlọ́run gbogbo wọn rí báyìí. wọn ní nàṣíbù kankan lọ́rùn ọ̀làkùnbí máa na nàṣíbù. wà mí ni wọ́n máa ń yẹ kó lọ rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina àdáadáa náà. Ọlọ́wọ́ ní ìsọ̀rí àwọn ẹni kejì. Wà mí ni wọ́n máa ń yẹ kó lọ Nínú àwọn èèyàn tá a jọ ń bẹ láyé náà ni. Yẹ̀kúnlò Rabbana. Wọ́n táwọn máa ń sọ tí wọ́n. Rabbana. Ẹ̀kọ́lọ̀ ọba wa o. Ààdìnà fi dúnìá hasanatan. Lọ fún wa ní dáadáa táyé. Ọlọ́ fún wa ní dáadáa táyé. Ààdìnà fi dúnìá hasanatan. Máwàá jẹ́ kó wá mọ̀ sáyé. Wà fil akhirati hasana. Wà ní dáadáa tọ̀run. Wà kì náà adhaban nar. Wọ́n jọ làwá kúrò níbi ìyáná. Wà kì náà adhaban nar. Nínú ayé ẹlẹ́ẹ̀kejì láti mọ̀ wípé, àṣẹ pé nínú tó tọ́ fún Mùsùlùmí, bó ṣe lè wù kó olóògbọ́ ẹ̀sìn yìí tó ìwọ náà gbọ́dọ̀ máa tọrọ dáadáa láyé o mùsùlùmí náà máa ń tọrọ dáadáa láyé ni o mùsùlùmí kì í máa ń wò wípé asàkùrùlà ilé ayé àwọn àwọn ẹni èṣù ni wọ́n ní ayé rárá ọlọ́run ló ní ayé o kó a máa lọ mú àdéhùn àdúnyá sójúni ni mọ́mí ni má ṣe tu o ìtumọ̀ rẹ̀ kọ́ yẹn ibi tó fẹ́ tu sí yẹn kò lọ. ìnà zúdù yìí náà ni zúdù yìí náà ni rárá o. bẹ̀rẹ̀ dáadáa táyé ayédùn jẹ́bi ìyá lọ bá ní kó bẹ ọlọ́run tí kẹ́ bá dé kò kó àfẹ́ tiẹ̀ wọ́n bí tẹ fi máa àtàkà lọ́hùn dáwà má wà lọ́nà àìtọ́ kó lápasọ́ọ̀tún tó sì láti pé kó jáde tọ́lọ̀ bá ní kó yọ lọ́nà halali báyìí wọ̀bùtọ́rì fi ma wọ̀bùtọ́rì fi ma àtàkà lọ́hùn dáwàlẹ̀ àkírà àkọ́kọ́ ojú sí ẹ̀ ńgbà tó bá dé ó náà ni pé mo ti fẹ́ ní ọ̀run pẹ̀lú ọwọ́ ẹ̀ bó ti fẹ́ tara ó dọ̀mà jẹ́nà bó ti fẹ́ ṣẹ̀sìn àkọ́kọ́ tí kọ́kọ́ bẹ̀rẹ̀ sí rò rí àdáwò dé owó rí àdáwò ló dé ipò rí àdáwò ló dé yìí èmi ni mo ti dẹni tó ń kọ̀ǹtrólù nǹkan yìí bẹ̀rẹ̀ sí ronú pé báwo ni nǹkan yóò ṣe ní ìbálẹ́jà burú lálẹ́kẹ̀yàmọ̀ nìyẹn eléyẹn ni tí wọ́n ń sọ fún fáwọ́rú níjọ́ kìíní àná. wọ́n fi máa wá ọ̀run látara ń ta fún ẹ̀yí. bímọ àtà àtà àjàlọ dárọ̀ àkírọ̀. máa fi ń ta fún ẹ máa fi wá dárọ̀ gbọ́n tọ́lọ̀ wá sọ lẹ́yìn rẹ̀. wọ́lá tán fẹ́nà sí ìbàkàmínà dúníyà. Ọlọ́run lẹ́yìn náà. Látàrún sánà fún ìbàkà mi náà dúnìyà. Má gbàgbé ìpín tiẹ̀ náà láyé o. Kó wá torí kó fẹ́ wà lìjẹ́ náà. Kó wá máa wà títà. Kó máa wà jẹ bẹ̀ta. Wọ́n ní kí ló dé kó ní astaghfirullah ọ̀run náà ní àdánà gangan ló ń rolú mọ́ta. Ilé ayé yìí afẹ́fẹ́ bá dé náà máa yẹgbẹ́ náà ní. Rárá o. Rárá bẹ́ẹ̀ kọ́ o. Òtún báyà yé nìyẹn o. Wàlá tàǹsánà sí bákàmínà dùnìyà. Ọlọ́run ni má gbàgbé ìpín tiẹ̀ nínú ayé látàǹsánà sí bákà mínà dúnìyà. tó bá dé wọṣọ gidi sọ́rùn. látàǹsánà sí bákà mínà dúnìyà. káàkiri ẹ bá bò jẹ nǹkan gidi sínú àwọn bàbá alẹ́ yorùbá ní sẹ́yẹ bá jẹlẹ ẹ máa gbé fún. látàǹsánà sí bákà mínà dúnìyà. ẹ bá dé kọ́lé kí wọ́n náà gbénu lè jẹ. látàǹsánà sí bákà mínà dúnìyà. àti síyàn kọ́ àti síyàn rẹ́ǹtì inú ilẹ̀ lọ́kùnrin máa rìyàn mọ́ kí ni wàhálà tí mo ń kọ́lé fún rárá o. wàhálà نصيبك من الدنيا bẹ́yàn kúkú wọṣọ náà bẹ́yàn wọṣọ níjọ́ tí a bá kú wọn wọṣọ fún èèyàn. wàlá àtàn sànà sí bàtà mìíràn àdùnnìyà. àwọn onímọ̀gbàgbé ìpín ti ayé láyé tọ́lá ń bá ṣe fún ẹ o. wà á hàṣín kàmá àhàṣán Allahu ilayhi. ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹta ibi tí a máa náwó tuntun rèé. wà á hàṣín. lẹ́yìn tó ti palẹ̀ mọ́ bó ṣe fẹ́ wà lìjánà tara tiẹ̀ náà tó fìyà jẹra ẹ. wà á hasan. ètò kan náà ni pé hasan. kàmá hasan Allahu ilayka. ó yá bẹ̀rẹ̀ dáadáa ṣíṣe. hasan. máa ṣe dáadáa táwọn èèyàn. hasan. bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ará ilé ẹ̀. hasan. torí pé níta ń pè ní dáadáa yìí síyàn kọ́kọ́ máa ṣe sí dáadáa rẹ lágbára jù ní síyàn bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ìyàwó àtàwọn ọmọ. wà á hasan. kì í máa ṣe dáadáa táwọn ará àdúgbò kìí kó máa ṣe dáadáa sí àfáà rẹ̀ àbí títà rẹ̀ àbọ̀gá ẹ̀ kébi máa wá ka ọmọ àtìyàwó ẹ̀ àbí kébi máa wá ka òbí ẹ̀ rárá o dáadáa kọ́ nìyẹn wà á hasin. wà á hasin. kama ahasana allahu ilayi. ọlọ́run bá ní ẹ ṣe dáadáa sáwọn èèyàn bọ́lá ń ṣe ṣe dáadáa sẹ́yìn náà. wà á hasin kama ahasana allahu ilayi. torí pé ní tí ó ní. ọlọ́run ọba tó fi ní tó fi ṣẹ́kù lọ́dọ̀ tiẹ̀ ọlọ́run ti fi tẹni tí ò ní sí o Allah tọ́lọ́run bá ní kíwọ́ wọ́n ní kó ṣẹ́kù ọlọ́run ti fi tẹni tí ò ní sọ́dọ̀ ẹ o tó o bá nínú kó jáde síta kẹni tí ò ní náà rí gbà nínú ẹ̀ ìmí ilé máa wọlé ní rọrùn. nírọ̀rùn. ọ̀hẹ́sìn kama ahsana Allahu ilayhi. bá wá ń wọlé pẹ̀lú pé òun náà tó wà ńlẹ̀ àlùbáríkà ò ní gùn wà á sìn kama. wà á hazin jama hazan allah ilayka. ẹlẹ́ ẹjọ́ náà ẹlẹ́kẹta ẹlẹ́ tí ẹrú máa ń fi ń wọ ọdún orí àti rálìjọ́ náà wọ̀ nígbà tó lọ ń bá kẹ́ni láyé. mùsùlùmí kì í máa ń ṣèṣe pé èmi ò fẹ́ ọ mi ìfẹ́ ayé ọ̀run ni mo fẹ́. ilé ayé náà kòrò fún láyé ọlọ́run pàápàá náà kò kò káyé kankan láàrin ló wà láwọn ló pé wá nítorí bẹ́ẹ̀ kò sí tí wọn náà fẹ́ fàyè ṣe a máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tọ́lọ̀ bá ṣe wọn báyẹ̀ nílá pẹ̀rẹ̀ pọ́lọ̀ bá kẹ́ wọn lára wọn. a ní zúdù wọ́n ní àwọn kò gbádùn ara rẹ̀ ara ilé àwọn náà tún gbádùn àwọn. من جاد بالمال مال الناس قاطبة إليه والمال للإنسان فتان Ìtò pàtàkì jù ní tó ń gbà tọ́lọ ń fún ni lówó láyé. Máa ń jẹ́ àdàbí lè máa lè tọ́lọ̀ wa ni kó ṣẹ́kù síyàn lọ́dọ̀ tí yàn tó wá fi ń tọrẹ nínú rẹ̀. máa ń jàdà bí lè máa lè máa lánàá sùkọ́ bí bàtà. gbogbo wa tí yàn bá ní tó bá ń fún ẹlòmíì sínú ẹlòmíì dùn látara èyí. máa lánàá sùkọ́ bí bàtà. ọ̀jẹ̀ kẹlòmíì láàkì látara tiẹ̀ nígbà tí wọ́n ní tó lè kú. máa lánàá. tó bá béèrè lọ́wọ́ ẹlòmíì tí ò bá rí fún yòómi á máa bọ́ lójú rẹ̀ ni.

kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn wa. Àmínà. Ibi tí a ti dé dúró ní inú tẹ̀sírì wa lọ́sẹ̀ tó kọjá nínú Suratul Furqan. Àyà tí a ń tu lọ náà ni واتخذوا من دونه اتخذوا من دونه آلهة لا يخلقون شيئا ولا يخلقون. Àwọn ni àwọn kan Ìtàkọ̀dú mi dùn nìyí. Àwọn ilé ìmọ̀ nǹkan àmì lẹ́yìn Ọlọ́run. Wọ́n tàkọ̀dú mi dùn nìyí tí wọ́n wá bẹ̀rẹ̀ sí sìn tí wọ́n sin ọlọ́run. wọ́n tàkọ̀dú mi dún níhí àhàlì hàtà. wọ́n mú àwọn ọlọ́run ọba kéékèèké kan tí wọ́n kà kan lọ́run lọ́dọ̀ wọn. ẹlẹ́ tí wọ́n ń forí balẹ̀ fún. ìtàkọ̀dú mi dún níhí àhàlì hàtà. kíwà wá ni tí wọ́n ń pa wọn kan náà? A lè ẹ̀fọ́lókù náà ṣe Ọlọ́run ló ní kápá ló lẹ́tọ̀ọ́, ó nìkan náà lọba tó tó bẹ́ẹ̀. Lẹ́rọ yìí bá sọ àdìsọ́pẹ́ rẹ̀ ò bá. Ṣùgbọ́n láwọn ọba fúnra ara rẹ̀, òun sọ. Fẹ́ni kò gbọ́dọ̀ sọ pé kí gan-an. Mo kó sí ẹlẹ́nu padà. Kò sẹ́ni Ọlọ́run àwọn tí wọ́n pẹ̀lẹ́ ìwọ̀n ọlọ́run ọba yìí. Láyọ̀ fẹ́lòkú náà ṣe á. Ọlọ́run àwọn kan náà dá nǹkan kan o. ni o. Allahu khaliqu kulli shay. Ọlọ́run ló ń dá nìkan dá o. Ká sọ pé ó dá ẹnìkan ṣe tó ń jẹ́ ni. Àwọn màlẹ́kà ò dá nǹkan kan òun àwọn ànábì ọlọ́run ò dá nǹkan kan ọlọ́run lòun lòun dá wọn àwọn àlìjọ̀nú wọn ò dá nǹkan kan ọlọ́run lòun lòun dá wọn àwọn ènìyàn yìí náà dá nǹkan ọlọ́run ló dá wa gbogbo ń táwọn yẹn wá ń sìn láyé lẹ́yìn ọlọ́run ọlọ́run ni la yakhluquna shay'a. la yakhluquna shay'a. mùsùlùmí akú oríire.

ẹ̀dá lè dènà dẹ̀dá ẹ̀dá lè lóun fẹ́ kan ẹ̀dá ẹgbẹ́ òun ní àgbélébú ẹ̀dá lè lóun fẹ́ kan ẹ̀dá ẹgbẹ́ òun ṣùgbọ́n ẹ̀dá kan gbọ́dọ̀ sọ pé òun fẹ́ pa ọba adẹ́dà sí ìṣọlọ́run ẹ̀dá kan gbọ́dọ̀ sọ pé òun fẹ́ kan ọlọ́run ọba mágbélébú ní ọlọ́run ọba kò sí tó fẹ́ kan ọlọ́run ọba lárúkú kò sí tó fẹ́ kan ọlọ́run ọba ní ẹ̀tẹ́ kò sí tó fẹ́ yẹ ọlọ́run ọba tó fẹ́ ní àga ọlọ́run. Allahu khalladhi Allahu alladhi khalaqakum thumma razaqakum. Ọlọ́run ọlọ́run ọba tó ń dá yín. Alladhi khalaqakum. Tó ń dá yẹ ìdé ènìyàn. Thumma razaqakum. Lẹ́yìn náà ó tún pèsè jẹ Súnmọ́ yóò ṣe yìí kan. Lẹ́yìn ìgbà tẹ́ bá tún kú tọ̀hún atúnikẹ́ tún máa ṣẹ̀mí padà. Àlèmí ìṣúra ká ikùn máa ń yẹ fún àlòmí láàlékọ́ mi ṣe yìí. Sọ̀bẹ̀ hánà òòrùn àtàwọn àlà wọn bá yóò ṣeré kú. Ẹ wo tàhádì, tàlẹ́ǹdì ńlá ilé tó ní agbára látọ̀dọ̀ ọlọ́run ọba òun náà pè ní tahaddi ọlọ́run bá ní hàlì. ẹ̀lmí ṣúra káyé kún. ṣó ń bẹ nínú àwọn tẹ́ ń pè lọ́lọ́run yàtọ̀. hàlì mi ṣúra káyé kún. ta ló tó bẹ̀ tó lè ṣe irun tí mo tẹ̀lé ọlọ́run bá sọ yìí. mi ṣúra káyé kún. máa ń yẹ fún alúmi ìdáhàlì kún mi ṣe. ọlọ́run làákò tiẹ̀ dàrú lárúbáwá tí ò bùkátà ká tún máa wá nǹkan mi fi tún ni. هل من شركائكم من يفعل من من يفعل من ذلك من شيء ṣé àwọn tẹ́ ń pè mímí ọlọ́run ọba yàtọ̀ sí mi ọlọ́run yẹn tó ń bẹ nínú wọn àwọn tó lè ṣe ẹni tó lè ṣe irú tí mo kàálẹ̀ tó mò ń ṣe yìí ẹgbọ́n ìbéèrè látọ̀dọ̀ ọlọ́run kọ́n dárúkọ ohun tí òògùn dá kọ́n dárúkọ ohun tí ṣàngó dá wọ́n dárúkọ ohun tí Ọbàtálá dá wọ́n dárúkọ ohun tí Ọya dá wọ́n dárúkọ ohun Ifá dá wọ́n dárúkọ ohun dá kọ́ wá sọ fún wa ká gbọ́ káàkiri ayé ohun tí ànábì wa ayé sá dá. Àlùmí ìṣúwàká ikú mẹ́yìn yọ̀fọ̀ àlùmí ń zàlékùn mi ò ṣe é.

هذا خلق الله هذا خلق الله هذا خلق الله الله الله فاروني ماذا خلق الذين من دونه لينا أروني أروني فأروني أروني إيه، Fàárúní. Ọlọ́run bá ní ẹfin hàn mí. Fàárúní. Ẹ wá júwe àwọn nǹkan náà fún. Má dá kọlàkọlẹ̀ bí nàmí dùn nìyí. Ohun tí ohun tó yàtọ̀ sọ́lọ́ àwọn ọba ohun tó dá. Bàlẹ̀ bọ́lẹ̀ mú náà fi dọ̀lá lè mú bí. Ọlọ́run gbogbo àwọn alábòsí nínú àánú ni wọ́n wà o. Àwọn onízọ́ọ̀lì mọ̀ ọ̀lùmọ̀ṣirikóòlù alikafirun pípàtìrí àyà ní nínú sọ́rọ́tù Luqman tó ti já mọ̀ yí pé iná ṣẹ́ríkà làzúlù mọ̀ náà àwọn alùpùpù sábọ̀ sí kan tó lágbára lórí ilẹ̀ tó tó kéèyàn máa ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run ìyẹn ti já mọ̀ pé bá lè zọ́ọ̀lì nínú náà tọ́lọ́run àwọn tọ́lọ̀ bá ń rí fún àtílẹ̀. Àlẹ́ vọ́ọ̀lìmú náà bí dọ́là lè mú bí. Àwọn ìgbọ̀nìmú tọ́lọ̀ bá ń sọ bí nàdà àwọn tí wọ́n ń wá orogún pẹ̀lú ọlọ́run. Kì í fàtẹ́ kí fúrú nàbí láà. Kì í fàtẹ́ kí fúrú nàbí láà. Ọlọ́run ní kílódé táwọn èèyàn fi máa sin ọlọ́run tó fi ń ṣe ìmúrí pẹ̀lú ọlọ́run. Kì í fàtẹ́ kí fúrú nàbí láà. Béèrè mi tún nìyẹn o. Wà kó ń dùn àmì wà á tán fà á kan wà ló kú o. Àṣàyà kún. Iná àti ìtìgbà kan wà ní pé àjẹ́ nǹkan kan. Àkọ́ńtùn wa mọ̀ wá dá. Àti ìtìgbà kan máa máa jẹ́ nǹkan kan táà tẹ̀ àwágán ọ̀dára wa mọ̀. Àkọ́ńtùn wa mọ̀ wá dá. Àwọn ọmọ wa wa náà mọ́ra wa. Àkọ́ńtùn wa mọ̀ wá dá. Ìgbà kan ti ń bẹ tá ẹ̀sì sí rárá. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا لم يكن شيئا حين من الدهر حين من الدهر حين من الدهر حين من الدهر حين من الدهر لم يكن شيئا مذكورا Ọjọ́ orí èmi àti ẹjẹ́ ká kọ̀ yọdún kan àbọ̀ kúrò nínú ẹ̀. káwá béèrè pé ń bọ́lá wà lọ́dún kan àbọ̀ sẹ́yìn yẹn ká yọ ọdún kan àbọ̀ kúrò nínú ọjọ́ orí wa Allah èèyàn tó bá jẹ́ fífì nínú wa kó kàn yọ ọdún kan àbọ̀ kúrò nínú fífì kó wá wù ú pé ń bọ́lá òun wà ń gbà náà èèyàn tó bá jẹ́ fífì nínú wa kó tó wá fi ọdún kan àbọ̀ kún fífì kó wá wù ú pé ń wà ń gbà náà tó túmọ̀ sí pé. nígbà tó wà lọ́mọdún kan àbọ̀ kó wá béèrè pé kí mọ tó wá ṣe láyé. inú mi na dáhàrí. nígbà tí ọdún kan àbọ̀ tí kò tó dáyé níbo ló wà ń gbà yẹn. tó bá pẹ́ nínú oyún títí títí wọ́n ló lọ́dún kan. gbogbo àwọn oṣù tó kù kó tó pọ́dún kan yẹn níbo ló wà. tẹ́tí kúrú nàbí láàyè fàáyà kan. opportunity tọ́lọ́ ń kàn fáwa ó kàn fún wa ní slọ́ọ̀sì yẹn ni. tí a bá lọ lọ́dọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ náà àwọn tọ́lọ̀wọ̀n bá ní ó máa jẹ ọmọ látara ọkùnrin tó ń wá sọ́dọ̀ obìnrin Légbè légbèlégbè tó ń kọjá yẹn millions money kó tó jẹ́ pé tèmi àti tẹ̀yìn làwọn wá dé èèyàn jẹ́ náà làwọn wá láǹfààní àti bírèkì ẹ̀gì yẹn làwọn náà bá fi wá di oyún. na bá fi wá jẹ ọmọ àwọn tó kù tá kọ́ wọ́n ní Allahu akbar. Ẹ̀gì tó wà lọ́dọ̀ làwọn sọ ẹ̀gì yẹn Tọ́ba sọ pé ó كيف تكفرون بالله كيف تكفرون بالله وكنتم أمواتا فحياكم Ọlọ́run bá ní kílé tẹ́ ń ṣe ìmọ̀rí pẹ̀lú ọlọ́run. Àkóńtún mú àmì wá tá. Ọlọ́run ti fi gbà kan wà tẹ́ jẹ́ nǹkan kan. Fàáyà kan. Lẹ́yìn náà ọlọ́run bá wá jẹ́ kẹ́ máa jẹ́ nǹkan bẹ́ẹ̀ ṣe ń jẹ lọ́wọ́ lọ́wọ́ báyìí. Lọ́mọ ilé ìdùnkún. Ṣùgbọ́n ẹ má gbàgbé lẹ́yìn pé ń jẹ́ nǹkan ẹ̀sìn ní jẹ́ nǹkan tó bá yá. Lọ́mọ ìhẹ̀yẹ́ kan. Tó bá tún padà yá tẹ́ jẹ́ nǹkan tẹ́ dòkú ẹ tún ṣì ń bọ̀ wá jẹ́ nǹkan tó bá jẹ́

ọba tí ò bùkátà kó dààmú kó tó mú ni torí púpọ̀ sí dààmú nínú ọ̀rọ̀ ọlọ́run dídá tó ń dá wa lè tó dídá tó ń ọlọ́run bá dá sánwọ̀n ní ká ronú sí méjèèjì ó yàtọ̀ síra wọn. òun wá kàn fi àṣẹ wọn ọlọ́run bá ní kí sọ àjẹsánwọ̀n kílẹ̀ máa jẹ́lẹ̀ èyí ah, nínú àṣẹ lòun fi ní káwé èèyàn máa jẹ́ èèyàn Àwọn kan tó wá mú nǹkan mìíràn tó wá ń sìn. Wàtàkọ̀dú mi ń dún nìyí àlè àtàlà àyàkọ́lòkù náà ṣe àwọn wàfọ̀hún yóò kọ́lá kó. Bọ́lá bá bínú síjì lórí ilẹ̀, wọ́n náà ní kéèyàn tó fàtó jẹ́ pé tíyàn bá ti fi nǹkan míì kún ẹ̀sìn tí ń ṣẹ̀sìn ìsìláàmù yìí ìsìláàmù rẹ̀ ti bàjẹ́ pátápátá kódà kó ṣe hajj àjì yẹn ti bàjẹ́ bóyá kò yé wa yàrá pọ́ má lè tẹ̀ ẹ̀sẹ̀kùsẹ̀ nínú fóònù kó dìlítì nǹkan ó lè dìlítì nọ́mbà mi ẹgbẹ́ eléyìí ti ṣe fèrè má ṣùgbọ́n tó bá lọ sílẹ̀ kan nínú fóònù tó bá fọ̀ má tiẹ̀ gbogbo àwọn information tó pàtàkì àti tí ó pàtàkì ìmí lẹ́yìn oṣù mélòó ni ẹ máa tó rántí pé áà ah, ó ti fọ̀mátì gbogbo kí ni kọ́ńtàtì báyìí oṣù ti bá a lọ mo yẹ̀ṣẹ̀ rántí ní gbogbo ẹ̀ pátá kéwú báyìí ojú èèyàn dá ni téèyàn bá ṣe ẹbọ pẹ́rẹ́ àfi ń sọ fún ọmọ ya mùsùlùmí tí wọ́n tún ṣe ń yọ orí òkè kan lọ àfi ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ya mùsùlùmí tí wọ́n tún ṣe ń tojú bọlé wọ́n ṣe ń ṣáájú ẹbọ ó máa ń bàjẹ́ sí jẹ́ ni wọ́n nì ní látọ̀dọ̀ ọlọ́run ìyẹn lọ́lọ́run fi tún sọ fún wa láàyè yìí pé wọ́n tọ́kọ̀dù min dúnìí àlìhà. wọ́n tọ́kọ̀dù min دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا àǹfààní kankan fọ́ra wọn bèèrè kan fara nira wọn. Wọ́lá ẹ̀fìlẹ̀ kú nà lé àǹfọ̀sẹ̀ hìn. Wọ́n lè ṣàǹfààní fọ́ra wọn. Wọ́n lè fara nira wọn. A bèèrè kan wá ti fẹ́ lòmí. Ẹ̀rọ kan ní fáàkùdù ṣe ilé ayọ̀ ọ̀tì. Ẹni tí ò bá ní nǹkan ò lè ṣe fún yàn. Yorùbá náà lẹ́ni tó bá fẹ́ dáṣọ fúnra nítorí rẹ̀ ń kọ́kọ́ ń wò. ń gbọ́? ẹ̀wẹ̀ ni tí ń pè níbàjẹ́. Wọ̀lá yẹ́mìlì kùnà ní àrùnbùsì hímúdọ̀ gan wọ̀lá náà fọ́á. Ọlọ́ọ̀bá ní wọ̀n ní kápá àtàrà yẹ́mìlì kùnà ní àrùnbùsì hímúdọ̀ gan wọ̀lá náà fọ́á. Àti kí wọ́n wá ní àwọn wá fẹ́ ṣe fẹ́ lòmí, ṣé àwọn pẹ́ni tí ò bá lẹ́kọ̀ọ́ lè kọ́ni lẹ́kọ̀ọ́. Ìwọ ni a máa kọ́kọ́ rápẹ̀rẹ̀ ẹ̀kọ́ lára tiẹ̀.

pẹ́ kò pẹ́ kò pẹ́ yọ ọlọ́run bá máa máa ń dojú tó oògùn àtàwọn olóògùn. àbẹ́yìn náà kíyèsí ni ọlọ́run fẹ́ káwọn èèyàn mọ̀ pé òun nìkan lọ́ba alágbára ilé tí oògùn jómọlé à oògùn òpaná tó oògùn tó fi wá ń jómọlé ìbá ń dúró oògùn ọ̀dàbọ̀n dúró oògùn. àwọn ọ́fíìsà ti dé ọdí ọdọ olóògùn wọn ọ̀dẹ̀ kọjú ìbọn síra wọn wọn ọ̀dẹ̀ gan géètì olóògùn tó wá ń sá fúnjọba àṣé pé ìjọ náà ló yẹ kíru ẹni tó bá gbójú lóògùn ti lọ kó gbogbo pàǹtí dànù kó ti gbà Ọlọ́run bá fi ń já mọ̀ ní kò nìkan lọba lágbára. Wala yamlikuna mautan wala hayatan wala nushura. Ọlọ́run bá kan náà wọ̀ ní kápá àti pani. La yamlikuna mautan. Lẹ́nìkan bá lérí sí ìyàn tó wà kú, tẹ́niyàn dẹ̀ kú àsìkò pẹ́ nìyẹn fẹ́ kú ti tó ni o. láyé mílíkù nà máa ń dá. mo tẹ́ ẹ fi máa mọ̀ pásìkò pẹ́ nìyẹn fẹ́ ti tó ẹ wá lọ pé kó yá wá jí padà ẹ rí pé kò ní jí.

wọ́n pákòkù wọ́n dú báyìí wọ́n dàdúgbìlẹ̀ ó tún dìde pẹ̀lú pé ọrùn ẹ ti fẹ́ gẹ́jà tó lọ ó tún rìn á ah! ọlọ́mọ ọmọ fi àkàwé yẹn hàn gbogbo ayé ni pé àníṣẹ́ tí àsìkò tí yẹn fẹ́ kú ò báyìí tí tó àwọn tọ́mọ nǹkan dún pẹ̀lú tí wọ́n fi ń dùn nǹkan tó mú á dùn nǹkan náà ẹ̀mí ò dẹ̀ ní bọ́lá. ọ̀la yẹ́mìlì kùnà máa táwọn wàlà àyà táwọn wàlà nùṣúra. ẹ̀rí kìkan tí wọ́n fẹ́ tìṣubú wọ́n fẹ́ wo wọ́n dẹ̀ síbà katakata àti báyìí ó délẹ̀ sọ báyìí ó tún dìde náà rú padà. Allahu Akbar. Tẹ́ni tí ò ní mọ́ ní tó bá dìrò á ní àlìjọ̀nú ló wà nùbí ẹ, àlìjọ̀nú kìíní. Àlọ́lọ́wọ́n bá ní rárá, ọjọ́ tó fẹ́ fẹ̀gbẹ́ ò tó, ìwọ ni wọ́n fẹ́ túlẹ̀ àti rẹ̀ fẹ̀gbẹ́ ẹ̀ ó dà fẹ̀gbẹ́ padà sí pòsíṣàn ẹ̀. Allahu Akbar. pa màá pa ẹ́ àwọn tí wọ́n fi ń sáwọn olóògùn lọ́wọ́ náà àwọn náà sọ pé ẹlẹ̀ kan ilẹ̀ ẹlẹ̀ jíyàn ṣójú wà tó lóògùn nígbàtọ́ ọmọ ta bá ń sọ fọ́lóògùn pé ẹlẹ̀ kan ilẹ̀ ẹlẹ̀ jíyàn a sọ pé bí ta bá wí a níbẹ̀ kọ́ là ń kú sí a sọ pé tí wọn bá kú sí àwọn àlè sí síbẹ̀ ìtura rẹ̀ ní kó tó lóògùn bá ti ẹ̀nu ẹ lóògùn tó bá bọ́ sásìkò tẹ̀mí fẹ́ bọ́ lára rẹ̀ tó bá kú síta ẹ̀ àbò kú síbi tó lòun pa síbẹ̀ kọ́ máa sí ẹ́ sí kò tún dágbára kó yà mo ti pa ó yà ilẹ̀ lánú yà gbé kò tún lè rí yẹn náà ṣe tójú wá tì wọ́n kábíyèsí ọlọ́run. wọ́n yamliku na máa dá ọ́. ọba tó ní kápá lórí kó pa ni ó pa fìràánù sójú kan. àtàwọn tí wọ́n tẹ̀lé ó dẹ̀ ní kí wọ́n parẹ́ síbẹ̀ ó dẹ̀ pa ju wọn dé síbẹ̀. a sì fẹ́ ṣàlàyé kọ́lọ̀ ń kó ràn wá létí sí ọ̀bẹ̀wá sẹ̀. ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ nípa fìràánù yìí tọ́lọ̀wọ́n bá lóun máa ṣẹ́ ṣíṣẹ́kù rẹ̀ kù àmọ́ bóyá mẹ́nu débẹ̀ ní tẹ̀síre ọ̀rọ̀ fìràwùn ta sọlọ. pípé àwọn àwòrán kan jáde káàkiri lè táwọn kan sẹ́yìn sọ́dọ̀ tèmi náà sọ́dáwòrán fìràwùn ni pẹ̀lú ògo ọlọ́run a máa tú àyà yẹn a máa wá mú àlàyé táwọn mufasirun àwọn mufasirun tí wọ́n mú wá àwọn tí wọ́n túmọ̀ tẹ̀síre là ń pè bẹ́ẹ̀. àlàyé tí wọ́n ṣe lórí àyà yìí àlèyàmọ̀ ji jí kàbí bẹ́dà nìkan nìtẹ̀kúnnà lèmọ̀nì kọlìfàkà àyà ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá sọ ní pé òun máa dá fìrà òun á fi ara rẹ̀ lẹ̀ fáwọn tí wọ́n bọ̀ lẹ́yìn pé lè máa di àyà ṣé rẹ̀ pé gá wà àbí ń bọ̀ lónìí àti máa mú ولا يملكون موتا ولا حياة ولا نشورا وقال الذين كفروا àwọn tó wá jẹ́ kéfèrí pẹ̀lú ọlọ́run bá ṣe náà tí ní kéfèrí o kéfèrí tó wà nínú ọ̀ràn wa ọlọ́njọba sán di mùsùlùmí o kéfèrí tó wà nínú lásùnmọ́ ọlọ́njọba sán mùsùlùmí o ọlọ́njọ́ bá wa fi àgbọ́yé ẹ̀sìn ẹ̀sìn wọ ọlọ́run gangan gangan ìtò òfin ránṣẹ́ táyé bá wa fi yé gbogbo àwọn èèyàn ìwọ náà tó bá ń dàrú mẹ́ lójú mi tó ti ń gbọ́ wa ìwọ kan tí ẹ máa sọ fọ́lọ́n pé ọlọ́run tó bá pé bí tí mo wà kì ṣe ọ̀nà ọ̀la láyé mi àti lọ́rùn mi ọlọ́run tọ́ mi sọ́nà ọ̀la máa wá ṣàjọyàn pẹ̀lú sincerity wà á ní pé kò ní pẹ́ tí ọlọ́run máa fi tọ́ ẹ sójú ọ̀nà ọ̀la má fẹ̀ tanú takú síbi tó wà má fẹ̀ tanú takú tó bá ti ń gbọ́rọ̀ ọlọ́run máa gbọ́ pẹ̀lú sincere mind kò jẹ́ kẹ́ẹ̀kọ́ máa gbọ́ ní gbígbọ́ ti pé mo fẹ́ mò ń tọ́ ni máa ti pé kí ló fẹ́ sọ náà tẹ́lẹ̀ oníkàlùkù náà ń pèrò sọ́kọ̀ sọ́kọ̀ la gbé kalẹ̀ tá à ń gbé kan à ń sójú ọ̀nà ni ń tẹ́lẹ̀ ń tán ilé ìnáwó àníṣe wọn ló tán ẹlẹ́yẹ kìí ṣe pa gbé nǹkan kalẹ̀ a à ń jù ẹ̀sìn ọlà ẹ̀sìn Islam. wa qala alladhina kafaru. ọlọ́run bá ní àwọn kèfèrí lẹ́yìn tó àwọn àlàyé yìí ẹgbọ́n tí wọ́n tún máa wá sọ. qala in hadha illa ifkun o. tẹ bá ń ṣe wá àti táwọn kan bá ń yín mú sí tọ́ ní irọ́ ló ń pàjáre àsọdún níjàre ó nítò nìkan ló dáa jù níjàre kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o ènìkan ló ti bẹ̀rẹ̀ ó ti wà bẹ́ẹ̀ ti pẹ́ o. ìnìhàdà. wọ́n máa wá sọ wípé. إن هذا أنا محمد مصقا إن هذا أجاو لوروف واغانا إن هذا أنا كنك إن هذا إلا إفق إلا هذا افترى أنا أدا فارف مالوكا كان فارف واني داري ومفك واني إلا يبقون افتراه أكون أبا نبي نانجاكا صلى الله عليه وسلم الله وسلم أبا لما يقول قداني وامي نبي يقول قريب ọdẹ egungun eléyìí tó ti wá ń gbọ̀n yìí tá a jù ilẹ̀ tó ń gbọ̀n yìí ó yàwó náà wò egungun ó ti ń gbọ̀n sẹ́yìn tó sọ fún apọ́lọ́ máa yẹ òkú ṣé bó ṣe máa yẹ òkú rèé mọ́ ń yọ ìyá ìrìnzọ́ àmọ́ òhìyà ọ̀rọ̀ mi egungun tó ti kẹfun tó ti ń gbọ̀n yìí tábà ló ṣe fẹ́ di èèyàn padà tòrò ṣáà ń lára ọ̀rọ̀ tó ń pa fún wa ni pé ọlọ́run máa jí òkú dìde àwọn òkú wa tá a ti sin sínú sáré ọ̀pọ̀lọpọ̀ ọbọ̀ ṣe ti dà ní ìsinyìí ó yá dìfẹ́ǹdì ara ẹ̀ wọ́n wá bá ànábì tí wọ́n ní gọ́ọ̀sì wọ́n dẹ̀ wá ń béèrè irú béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ sallallahu alaihi kéferí wọ́n ní àyà wọ́n ṣe àyà ní èṣù ó kì wọ́n láyà bọ̀ jẹ́ dààmú ní fún وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم Béèrè lọ́wọ́ rẹ̀ pé mọ́ yíyí alẹ́ àìzọ́mọ̀ wọ̀hí ọ̀rọ̀ mi. Ta ló fẹ́ wá fi ẹ̀mí sára egungun? Wọ̀hí ọ̀rọ̀ mi. Wọ̀hí ọ̀rọ̀ mi. Ó ti jóná, ó ti jẹta. Ilé ti kẹfun, ó ti kẹfun. Àlàrí. قل يحييها lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run sọ fáàrẹ́ mi tó máa fi dá wọn lóhùn. قل يحييها الذي أنشأها أول مرة. ọlọ́run tí kí wọ́n sọ fún wọn pé يحييها الذي أنشأها أول مرة. ọ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn ni ká egungun yìí gbogbo tó wà lára ẹ̀ ati àti gbogbo àti tó wà lára ẹ̀ tẹ́lẹ̀ a fi ń mọ̀ pé èèyàn ni àbí ẹran ni ta ló dá nǹkan náà kékeré ara wọn pé kí là ń bá sọ kí ló ń sọ. yóò fẹ̀ ha. èèyàn máa fi béèrè béèrè béèrè ńgbà ni èèyàn máa fi béèrè èèyàn máa fi dáhùn béèrè ńgbà ni. tí wọ́n ọ̀rọ̀ àbíkọ́ mọ́ máa bèèrè lọ́wọ́ bàbá rẹ̀ pé dáàdì ta ló máa san owó sùn mi ní táàmù kan bèèrè lọ́wọ́ rẹ̀ pé ta ló san ní táàmù tó kọjá <laughs> ta ló san sí tó kọjá eh, dáàdì ẹ̀yìn ni ẹ̀hẹ̀n mi ní jàǹsà mi jọ dáàdì iṣẹ́ náà lẹ́tún máa san ah, ṣé ìyá ẹ sọ fún ẹ pé mo ti kú ni. <laughs> Wọ́n sọ fún ọ pé ẹni tó yé nígbà tí ò tí máa jẹ́ nǹkan ẹni tó ń mú kó jẹ́ nǹkan. Ẹni yẹn náà ló ní tó tẹ̀ tí wọ́n wà báyìí Processing ò nira má. Káàtì ẹ̀ sọ pé yìí náà lọ́lọ́run fẹ́ lò. Ohun tó nira jù nínú ara náà ni egungun, òun náà ló le jù. Irin àbí irin kọ́ ló lè jù nínú kó abẹ́ ṣe dẹ́kì láwá bẹ́ ra màtíríẹ̀sì dẹ́kì ẹ́ àwọn lọ́sàkí ni wọ́n jòkó yìí gbogbo ẹ̀ náà wọ́n ń ṣe ẹnjíníà ni wọ́n gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe mọ́ra wọn businessman ni wọ́n iṣẹ́ halal làwọn ń ṣe àwọn finance náà náà wà ń kálẹ̀ yìí náà táwọn tó ń kọ́lé tó ń ṣe gbogbo ẹ̀ bí àwọn bá ti ní ẹni ilẹ̀kùn tó fẹ́ ṣe dẹ́kì àwọn pé tó kù kódà

àṣẹ pé kí n tí ó máa ń kúrò lára ìyàbọ́ sára bàbá tẹ́yìn náà mọ bó ṣe rí táwọn kan náwó náwó náwó náwó náwó tí wọ́n ti ní tí wọ́n tún torí ẹ̀ tún gba sára bàbá tí wọ́n lọ ń dìvẹ́lọ́pù ẹ̀ lára ìyá ní tí yẹn máa bá wọn gbé oyún títí dìgbà tó máa fi di kó fẹ́ bí tán fún máa tún lọ gbà tán máa tún pè ní ọmọ tiwọn. Allahu akbar nǹkan ṣẹlẹ̀ láyé o bẹ́lá fún gbogbo àtọ́lọ̀ bá ti fún lọ́mọ kọ́lọ̀ kó má fi wọ́n bà á níjẹ́ kó má fi wọ́n pa á lẹ́kún torí àwọn tí wọ́n ń pa ọmọ tí wọ́n ń jí ọmọ gbé à ọ̀dájú ni wọ́n ò àwọn ń bẹ́lá fún gbogbo ẹni tó ń retí àti ní lọ́nà ọ̀rọ̀ ọ̀rùn láwọn ọmọ retí kì í ṣọmọ ṣá kọ́lọ̀ kó má ṣàbà yàn dáadẹ fún wọn ọlọ́mọ ní àti di àti jẹ́ kí èèyàn máa gé èèyàn ní kí wọ́n bí kún lé kọ́lùkìnà lè ní ọlọ́wọ́ ní kìí ṣe tó nira àyíká mítìnà wà kúnnà tùrọ́bà dáàlì kàrọ̀jẹ̀ ń bà ìdí lára àwọn ọ̀bẹ̀rẹ̀ ń bèèrè lọ́wọ́ àwọn ọ̀nàbẹ̀ ọlọ́run rẹ̀ Wọ́n kún náà tó wá bá. Tàtíwájì di ẹ̀pẹ̀. Báàlì kàrọ̀ jẹ́ ń bá ẹ̀. Nígbà náà lọ́tọ́ wá sọ wá di èèyàn padà. Ọ̀nà ìzáàlẹ̀ kàrọ̀ jù. ń bá ẹ̀. Àbámúdá lásán ni ọ̀rọ̀ tí ò lè wọ́ọ̀kì ni. Ah! Kébèrí. Kọ̀dì àlímúná máa tẹ́ kúsùlẹ̀ àrìdì nínú ẹwà àwọn béèrè oríṣiríṣi. Kọ́dì àlémúná máa dá ókó sólè àrùdó mìíràn. Ọba tó dẹ̀ já wa kẹ̀dẹ̀ rèé ó mọ tí ilẹ̀ máa jẹ́ lára ẹ̀dẹ́ nìyà. wọ́n dé ọba tó ní wá. máa sólẹ̀ mi torí pé kíní kan bẹ lára èèyàn bó ṣe lò wa. bó ṣe lè wò kéèyàn jẹrà tó nínú ilẹ̀ kí gbogbo egungun ara rẹ̀ jẹrà torípìsì àwọn pé gbogbo egungun ara náà tẹ́lẹ̀tẹ̀ ara tó bá tó sẹ́jì kan egungun àti máa tó bá yá ẹ̀jì máa rò pé eléyìí sì lè jẹrà àwọn ẹran ara àwọn awọ àwọn irun gbogbo àwọn ẹran náà ti jẹrà tó bá wá yá o àwọn egungun náà bí egungun ṣe sọ́ọ̀gì tó egungun náà abẹ̀rẹ̀ sí jẹrà abẹ̀rẹ̀ sí jẹrà abẹ̀rẹ̀ sí hu olú sí kẹfù tẹ́ẹ̀fì wá nílé tírẹ́sì òkú mọ́ nínú sáré ṣùgbọ́n láwọn ọba jẹ́ ká mọ̀ pé anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ń sọ fún wa ó ní nǹkan kan ṣẹ́kù lára gbogbo ẹ̀dá pátáláyé tọ́lọ̀ ń da sáyé nǹkan yẹn ò ní jẹrà tó bá tún sínú ilẹ̀ tán tẹ̀dá bá kú tán. kí nìkan náà egungun ìgígé wùrú wa sanakọ́ọ̀dù wa egungun bẹ̀ẹ́bí tó parí sísàlẹ̀ yẹn anábì ní kò ní jẹrà mọ́lẹ̀ o sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam Allahu akbar kò ní jẹra ọ̀tẹ́ni kankan ò ní jẹra ẹ wá lọ sí láàbù náà ẹ lọ bèrè lọ́dọ̀ àwọn dókítà ẹ lọ bèrè pé kí ni wọn tó jẹ́ pé ó ní agbára jù nínú gbogbo oríkèéríkà ara wa tí ẹ pé kò ń ṣe ohun tó ń bàjẹ́ kì í ṣe ohun tí kòkòrò lè jẹ kì í ṣe ohun tí kánsà lè débẹ̀ tí kánsà bá jẹ gbogbo ara kò lè débi nǹkan tá à ń sọ yìí ẹni pọ́lọ́ wọn bá wá tóbi. torí ẹ̀ làwọn òyìnbó tí wọ́n máa ń gbà Islam ṣe máa ń gbà Islam lára ń táwọn máa rí ìdítọ́ fi máa ń gbà Islam àwọn máa ń gbà Islam látara àwọn àyà àwọn àmì ọlọ́run èyí táwọn fúnra ara wọn náà ń witness tí wọ́n fojú ara wọn rí. ìkànnì náà àwọn àyà wa lánàá òde òní náà bá sẹ́ndì fídíò kan tàbínú tá à ń jẹ kóró rẹ̀ àwọn òyìnbó ti fi ṣe kọfí àwọn àni kọfí ẹ̀ tún wà òkè ju ọ̀pọ̀lọpọ̀ kọfí tá à ń mú yẹn lọ tàbínú tá à ń jẹ yẹn wọ́n dẹ̀ ń ṣan báyìí èmi náà à ń tẹ̀ sẹ́ndì sórí gúrúùpù gbogbo àná rí gbàtà lórí pílátífọ́ọ̀mù dáwọ́sì hàkì wọ́n dẹ̀ ṣan báyìí wọ́n dẹ̀ gáǹdì ẹ̀.

àṣekọ̀fí ẹ̀ tún dá lára ju Allahu akbar kabir. Wa qala na kafaru. Ọlọ́mọ yẹ káwọn tí o ti ìgbà sáàmù yìí, ọlọ́mọ àjọ kúkọ́ tó di Mùsùlùmí o. Amina. Ah! Torí pé bó bá tẹ̀lé yẹn á padà ju sẹ́lẹ̀ fọlọ́hún, ti gbọ́. Mm. Kọ́lọ̀ ń jẹ́ tètè jíwọ́ jù tẹ́lẹ̀ fọ́lọ̀ látàrí. Ọlọ́run wá ní àwọn kèfèrí ẹgbọ́n tí wọ́n wá ń kọ́. In hadha illa ifkun iftara. Wọ́n tánà bí ń sọ ẹlọ́dọ̀ tàwọn ọ́nirọ́ ni ò. Wa a'anahu alayhi qawmun akharun. wá ní tó tẹ̀ wá nke ṣe gíní ni pé àwọn èèyàn kan náà tún wá jókòó tí wọ́n tún wá àtúntì ẹ̀. Àánàwó àlẹ́ ihe kọ́ọ̀mù ní àkàrò. Báwọn kan ṣe máa ń wẹ̀ iná yìí pé ẹ̀ ẹ̀ rí ń ṣe gíní àwọn kan náà tún lọ ń jókòó tì. Àwọn

wọ́n ní àwọn ọ̀rọ̀ tó máa ń sọ láti fi discourage you. wàhánàwó àléhì kọ́ọ̀mù ní àhọ̀rù. wọ́n ní àwọn oríṣiríṣi àwọn ẹ̀sà tẹ́bá dànkọ́ pọ̀ pẹ̀lú wọn gbà lóyún sọ́kà ah, bẹ̀rẹ̀ kí wá da tú yá àkàtẹ̀ sọ́pẹ̀ rẹ̀ ló jẹ́ mẹ́mbà ọ̀dọ̀ wa ni. yàrá ìdè ní muslim ni oh no no no ah, muslim tó rí bẹ́ẹ̀ ṣe rí ibẹ̀yìn òfìtì yìí ẹ máa wòrán ní òfa níbo ló wá fìtì ni wọ́n ti fi da orí ẹlòmí ìrú ẹ wọ́n sọ́kà ìsẹ́mù gangan kan náà ló jẹ́ kí máa ṣe tí mò ń ṣe yìí tí wọ́n ti ń sọ bẹ́ẹ̀ fún kébèrè orí rẹ̀ á tún dáná gbangbangba kó àìdí ah, mo gbà wọlé kò wọ́ọ̀t ṣùgbọ́n lèmi náà a ti lárí ma ẹlẹ́yà tó lọ ṣe irun lọ́dọ̀ yá di ẹ̀sà tó sọ pé ah madam ah, tó ah ẹrẹwà tó ìkírẹwà ẹ wá ń bá ọ̀ nùnùnùnù kí ló ṣe wá ń dọ̀ lára yín Ah, oh. ah. ẹ wá bèèrè pé ṣé ń sẹ́ fáṣọ bòrè á ń ah, tọ́lọ̀ wọn bá ní ká bòrè kì í ṣe pé àdàlà fi bò á dájà wọn tó bò lọ ẹni lè fún màmá ṣe wá àtúntò ẹlòmínà tó ń gẹ torí ẹ ìmínà mi fẹ́ kí n look nice ẹnì fi nípa á sọ gbogbo ẹlẹ́hàá wa náà ní kò pẹ́ yìí táwọn ọtún wa lọ fakọ sí ní kọ́ọ̀bù sí jìlìbá ọtún wa lọ fakọ sí tó bá ti lọ́dí pẹ́nà tí ń rán ti ń fakọ́ sí kì í tún iṣẹ́ ìsìn mọ́ ti dẹ̀ṣọ́ o wà á nà hù alẹ́. wà á nà hù alẹ́ yìí kọ́ mú ní àkàrùn-ún. Àwọn ní ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀, ọ ní rọ́lọ́ ń pa fún ara rẹ̀. Ànàwó aléyìn kọmù ní àkàrò òyìn. Wọ́n lọ́rọ̀ sánà bí ń sọ lọ́rọ̀ tí ò lẹ́sẹ̀ Ẹni táwọn arán lélẹ́yìn alábòsí ni wọ́n wọ́n fẹ́ ma wọ́n mọ́ ṣàbòsí kọba máa gba ń tàà fi ràn ní zina wà zúra àpínta náà yà rí mẹ́sẹ̀jì á ìgbìnà rẹ̀ nígbàtí ò bá ti rìpláì ẹ̀ ní sọ pé ní tó dẹ̀ fi dá mi lóhùn rí ọlọ́wọ́n ní tó ń ṣe nìyẹn alábòsí ni wọ́n ọmọ ọmọ fẹ́ ìgbìnà mẹ́sẹ̀jì yẹn ni náà fi sọ pé rọ́ ló ń pa táwọn ò gbọ́ mẹ́sẹ̀gì tó ń sọ. wà kọ́ lù àsàtìrù àwọ̀lì. wọ́n ní ìtàn àwọn tí wọ́n ti rí kọjá lọ ìtàn. àsàtìrù àwọ̀lì. wọ́n ní bí ọ̀rọ̀ jàpá àtìyàn níbo lànà bí sọ. kọ́lù àsàtìrù àwọ̀lì. ẹnu kẹfẹ́rí gba ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ẹnu àwọn bàbá bàbá wọn ò gbà ẹnu tí wọ́n gbà á. tí a bá ti jẹ́ kéfèrè kò sí ọ̀rọ̀ tí ó lè jábọ́ lẹ́nu ẹ̀ ní sọkúsọ wọn ń kánu kò kọ́ tó sọ̀rọ̀ kò rẹ̀ sún tí wọ́n lè sọ wọn rẹ̀ rò kan àtúbọ̀tán ọ̀rọ̀ táwọn sọ ibi tó lè yọrí sí Àtúwání àsátìrù àwàlì. Wàlú àsátìrù àwàlì na kí tẹ́tẹ́ bá máa fàhíyà tún láàálẹ́. Wọ́n ní tàwọn kan tí wọ́n ti lọ lànábì kan pa fáwọn. Ìkí tẹ́tẹ́ bá. Wọ́n lọ jókòó bì kan wá bẹ̀rẹ̀ sí kọ́. Fàhíyà tún láàálẹ́ yìí búkúrọ̀ tàn wà sí ilá. Wọ́n ń pàpẹ̀kọ fún ni, wọ́n ń pè fún láàárọ̀, wọ́n ń pè fún lálẹ́. Búkúrọ̀ tàn wà sí ilá. Wọ́n ṣe ń kà fún láàárọ̀ láǹkà fúnrọ̀ lẹ́lò náà wá ń kọ́ kalẹ̀ ṣùgbọ́n èyí ti wọn ò lè kọ́ kò lè kà. irọ́ ni wọ́n ń pa ẹgbọ́n tọ́lọ̀ bá فله الذي يعلم السر في السماوات والأرض الله أباني ونبي صفوة أنزله الذي يعلم السر في السماوات والأرض صفوة في الله أبتصى القرآن إيه كالي أنزله أبتصى القرآن الذي ونبتصى يسيك يعلم السر أبتصى ما قوقو في السماوات ń tó pamọ́ sínú sánmà ó mọ̀. Wọ̀lá rúbí. ń tó pamọ́ sínú ilẹ̀ tẹ́yìn kò rí ọlọ́run bá mọ̀. Iná òkè náà fò ràhìmá. Àìmọ́yà àwọn nǹkan àmì tó wà nínú ilẹ̀ yìí táwa gan mọ̀. Àìmọ́yà nǹkan àmì tá a mọ àǹfààní ẹ̀ olùmọ́ ọ̀kọ̀lọ́tọ̀ hàrá bá àtìlá ó ní ọkọ̀ sí tó ń dá tó ń kàn dá lásán ó wá fi mímọ̀ nǹkan tá a tó wà láyé ó fi mímọ̀ rẹ̀ pamọ́ fún wa gan díẹ̀ nínú ló fi ìwúlò rẹ̀ hàn wá ìtò kéré nínú tọ́lọ̀mbá tó dá sáyé ló fi hàn wá pé bẹ́ẹ̀ ṣe máa lélẹ̀ yìí rèé àwọn Japanese bí ọdún mélòó sẹ́yìn wọ́n lè dí wa láti ìlú wọn wọ́n wá sórílẹ̀-èdè Nàìjíríà kọ́lá abẹ́kùtà ń náà ni wọ́n wá kí náà wá wọ́n ń wá kóró ẹ̀ làpálàpá wọ́n ń wá kóró làpálàpá ọmọ ya wá tiwantiwa tí wọ́n ń ta ẹran ní kila ní kólóbókọ́lá ń pè bàbá àbèjì àwọn ni àwọn japanese ti sọ́dọ̀ wọn lọ́dún náà tẹ́lẹ̀ àwọn gbé bẹ́ẹ̀ wọ́n dẹ̀ gbé dè wọn dáadáa àwọn òyìnbó yìí wá wá wọ́n wá ń wá kóró làpálàpá wọ́n fẹ́ ẹ̀sáàtì ọ́ìlì ẹ̀ wọ́n wá gbé àwọn oníṣẹ́ kan wá wọ́n wá ṣe àwọn kan náà bí ẹ̀rọ atalọ́dọ̀ wá ní tó fẹ́ máa fi lọ tó máa máa fẹ́ ẹ̀sáàtì ọ́ìlì ẹ̀ wọ́n ní tí wọ́n bá ti ṣe wọ́n máa wọ́n fẹ́ ẹ̀ èyí tí mọ́tò fi ń lo epo wọ́n lọ ń ṣe àwọn mọ́tò kan lọ́wọ́ wọ́n ń ṣe àwọn maṣíìn kan lọ́wọ́ tó bá ti rí kíní yẹn ṣe tán wọ́n wá ní jìbìtì àwọn kóró làpálàpá yẹn pọ̀ sí táwọn bá ti fi lè rí ṣe tán kò ní nídìí pé àwọn mọ́tò yẹn máa máa lo epo ẹ̀yin á máa ronú pé á ah, bọ̀tí báwọn náà ti fẹ́ rí tó fẹ́ pọ̀ tó yẹn ah, lápẹẹrẹ tó bá jẹ́ pé mọ́tò tó gbéra láti ibi tó ń lọ Èkó tó bá yẹ kó máa lo epo five litres bóyá táwọn bá rí kíní yẹn ṣe ó lè máa lo ju bóyá bíi half litre lọ. tó bá yẹ pé ọ̀lì yẹn ló fẹ́ lò lápẹẹrẹ àwọn tí wọ́n ṣe fẹ́ ṣe processing nǹkan yẹn ń tọ́kàn nídìí lélẹ̀ yẹn ah, wọ́n máa dà wọ́n lọ́dún náà tí wọ́n náwó ni wọ́n lọ máa kún tán gbé mọ́tò tán wá kóró yẹn kiri káàkiri ìkànnì ẹni nù tọ́lá wọn bá dá o. Kùlẹ̀ àìsàlẹ̀ olẹ́bí àlẹ́mú sí ràfi sámá wà ti wà láàrùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lá wọn wá dá sáyé báyìí ló ní wúlò ṣùgbọ́n tá àmọ́ wúlò wọn. Àlẹ́bí àlẹ́mú sí ràfi sámá wà ti wà láàrùn. Ọlọ́run ló nǹkan ló ń mọ̀ wúlò gbogbo nǹkan wọn ọba tó ń mọ tó sá. Iná òkè ànágbà fún ràhìmá. Ọlọ́run ọlọ́ọ̀bá náà ni ọba. aláforíjì tí òun máa foríjì àwọn ẹrú òun ọlọ́run bákan náà náà nìkan náà ni ọba tí òun ṣe tán àti gbogbo ẹrú àbí kó jọ ẹni ìkẹ́ náà nìkan ọlọ́mọba kò ṣe wá kó ṣe wá ní ẹni ni a ti máa tẹ̀síwájú ní ọ̀la àbí subhanahu wa ta'ala gbélé ìta sọ yìí ní Àmín. Wọ́n ní àgbọ́yẹ̀ Islam kò fúrí ẹ̀ṣẹ̀ wájú wa kójọ ní sí wa. Àmín. Ilé ìta máa ṣe ta máa padà wá fi di ẹni tí Ọlọ́run bá bínú sí kọlọmbàjà rìn ní bèbè rẹ̀. Ìjókòó ta jó yàtọ̀ wá tá ń sọ àtàwọn náà tá ń gbọ́. Ìjókòó ládá ló yẹ kó jẹ́. Àbẹ̀lọ́run kójọ kó jẹ́ kó jẹ́ ìjókòó ládá fún wa. Kwá bá pàdé nínú Mizan Hassanat wa ń jẹ gbọ́dọ̀ kíyàmọ̀. Nínú òṣùwọ̀n àwọn iṣẹ́ rí wa, kọ́lọ̀n kó jọ kó mọ̀ padà jó padà wájá kó ní ikhlas ẹ̀mí tó má èdè tàfi máa rí ládà àgbà pé oríṣẹ́ wa tá à ń ṣe tàfi rí gbà aqulu ma tasma'una subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh alaykum assalam wa rahmatullahi wa barakatuh Àwọn ọ̀rọ̀ àwọn a ní àfá kan wà iṣẹ́ tó máa ń ṣe ni pé ọ̀ǹtú ló fi máa ń dá àwọn kọ́sọ́mà ti ẹ̀ lóhùn wọ́n ní ṣé lèyẹn sọ jẹ́ ẹlẹ́bọ àti pé ṣàlè kírun lẹ́yìn irú àwọn àfá bẹ́ẹ̀ àkọ́kọ́ náà ẹ má jẹ́ kí á da lórúkọ mọ́ṣàpá tó bá ti já sí pé wọ́n ń túlẹ̀ nìyẹn sọ pé òun bá ń wọ̀n fún àwọn ènìyàn ẹjẹ́ àyanjú ẹ̀ kó yé wa kò sí ní táǹpẹ̀ ní ìran ọ̀ǹtú táà ti bá wọn àfá wa àtàwọn bàbá wa nígbà tá a wà kékeré tá a wà láwọn ilé kí ó tí à ń tí gbọ́ súnà yìí táà ti bá wọn hàn rí èmi ò fẹ́ mọ́rú wọn tún tí yàn fẹ́ hàn láyé ó kéré nínú ìwé tá a bá ń sọ̀rọ̀ nípa ọgọ́rùn-ún ká máa sọ pé bí ayé kan àbí méjì náà bàbá tó bá bá tó bá páyọ̀ lọ́hùn wọ́n lè ní ẹ máa bá kọ́sọ́mù àwọn yìí hàn kúránì kó máa mú náà bàbá tó bá páyọ̀ lọ́hùn ní ìtó pọ̀ òun náà ni kí wọ́n máa ní kí wọ́n á fún aláwọn tá a máa mọ̀ tábà wọ́n tán àwọn fúnra ara wọn máa ya hátì ní sí inú ọpọ́n ọ̀la wọ́n á ya hátì ní sí tọ́bọ̀ wá ya hátì ní tán á fà níyàn tí wọ́n á kó oríṣiríṣi sí gbogbo hátì ní tán yà yẹn orúkọ àjọ ní orúkọ màlẹ́kà orúkọ ọ̀rọ̀ wá ní oríṣiríṣi máa kó jọ sínú ẹ̀ tọ́bọ̀ wá fọ̀tán á fi gàrí tíra sí i gbogbo àwọn eléyẹn ìṣẹ̀jára àbí gangan náà ni. so níta máa wá bèèrè nípa àwọn afá tí wọ́n wá àjẹ́sà ọ̀hún tún wíwọ̀n tírúpa ara àwọn afá súnmọ̀ kan náà tí wọ́n dà nǹkan orúmọ àwọn èròjú ní kò pẹ́kùpẹ́ ẹ̀ sáníyàn lè wọ̀n tú báwọn afá kan sọ pé yàn lè wọ̀n tú bí kì í ṣe gbogbo afá lóní àwọn lè wọ̀n tú. irú àwọn afá tí wá ń sọ náà tí wọ́n á ń sọ pé ṣùgbọ́n òun ò nọ́kàn là tó bá fẹ́ wọ́n táwọn tó gbàgbọ́ yẹ pé àwọn lè hàn tí wọ́n kò ń ṣe haram tó bá fẹ́ wọ́n bó ni kí wọ́n lọ ọ̀dọ̀ àwọn afọ́nijára mìíràn ni wọ́n lọ tòtòrí ẹ̀ ká má kó sínú òrújú Ànábì sallallahu alaihi wasallam sọ pé alhalalu bayyin walharam bayyin wa baynahuma umurun mustabihat Ànábì ní halal clear haram ní ká dúró ti halal ilé yẹn haram ni kọ máa jó kọ máa lọ kọ máa wá sí máa pọ̀pọ̀ haram náà ma umuru mushtabihat àwọn mi ma wá rújú ẹ̀ wá nímọ̀ sí haram ni àbí halal irú yẹn ni kí ni ìdájọ́ wọn tú sáàlì máa wọ́n tí a lè kírun lẹ́yìn irú àwọn tó bá ń ṣe ó ti ó rújú ó ti dàrú máa wọ̀nyàn lójú ti fi ń rú máa wọ̀nyàn lójú àwọn ń sọ́sá bẹ̀rẹ̀ kí wọ́n lásán làwọn bá kọ́dà aláwọn tó sọ pé àdúrà lásán àwọn máa ń bá ọ̀yàn ṣe wọ́n ṣe gba contract àdúrà ó ṣe gba contract àdúrà àwọn contract máa ń gbaṣẹ́ tó mọ̀ pa àwọn máa lè ṣe ni ṣé wọ́n lè ṣílẹ̀ tí wọ́n gbà yìí ṣé o nágbára àti ṣe tó bá ṣe tọ́lọ́wọ́n bò bá gbà ṣé wàá dáwọ́ padà fẹ́ tó gbaṣẹ́ àdúrà lọ́wọ́ ẹ̀ mú tá ń béèrè nìyẹn tó ń dàbí ìwà tẹ́ pálí òtún náà ń bú àwọn. òtórí ìdí èyí umoru mustabihat anábìsọ pa àwọn tó wá rújú wá wà ńlẹ̀ ó ní fáwọn ẹni takọ̀ ṣùgbọ́n ẹni tó bá páyà àwọn tó ẹni fọ́kọ̀dé sẹ́bọ̀rọ̀ àlìdí ni ìwà ẹ̀rìdì ó ti ṣàfọ̀mọ́ ẹ̀sìn rẹ̀ àtọmọlúwàbí rẹ̀ o àwọn obìnrin wa máa wákọ̀ àfi ṣubhat ẹni tó bá lọ kó sí tó rújú yẹn wákọ̀ àfi haram alábìnrin ti kó sí ní haram automatically wọn kàrọ̀ ẹ̀yìn ó dà gẹ́gẹ́ bí adarọ̀ jẹ́ o yẹ́rì á hàwọ̀lá lè ṣímà èyí ti ń dẹ́ran jẹ lẹ́gbẹ̀ẹ́ ọgbà lẹ́gbẹ̀ẹ́ fẹ́ǹsì oko yóò ṣe kọ àyẹ́rì tààfí alábìlẹ̀ wá ń bó ń pàyà ń ṣe ìbejì tí kí n dàrán yìí wọlé ni àbíkọ́ máa lọ kórúkọ náà máa jẹ àmàlélọ́jẹ pẹ́lẹ́fọ́ àmàlélọ́jẹ pákí ní pákí alábìlẹ̀ ń dáàt ìwọ ni kò ń ṣe inú rẹ̀ alábìlẹ̀ wọ́rọ̀ rẹ̀ ṣe rí nìyàn ó ní àlà wà inna li kulli maliki ṣíma ó ní gbogbo ẹ̀tẹ́ ti ẹgbọ́ gbogbo ọba ló ní ọgbà títí ẹ̀ tó níbi tó fi ràgbà di property rẹ̀ ní àlà wa inna himma Allahi maharimahu ó náà gba tọ́lọ́ tọ́lọ́ ní ká máa fún fẹ́ǹsì ká máa tàǹpà ẹ̀ ká máa trespass òun ni àwọn tó pè ní haram torí ẹ̀ tó bá ti rújú ẹ pátì ni àfa tó bá ń ṣe àfa súnà kan ń jókòó tí kò sọ fún ọ̀tún náà ń hàn kí nìkan lòún ṣe ọ̀rọ̀ tẹ̀ náà ti rújú nǹkankan ló máa sọ fáwọn èèyàn débi pé níta máa bá ń hàn rí nǹkankan ló máa ti sọ fáwọn èèyàn torí báyìí kan máa dàpọ̀ mara wọn wallahu ta'ala a'lam náà. wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh àwọn ní ilẹ̀ àtàkì tí wọ́n sọ ń jẹ́ ní ṣe tí wọ́n báyìí nìyí náà. Naam. Naam. Naam. Naam. Naam. Naam. Naam. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Àkọ́kọ́ náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn Mùsùlùmí ò tí mọ̀ tó yẹ pé àsìkò tí mọ̀ tó ti fẹ́jú kẹ̀kẹ́ yìí láìṣẹ́ mọ̀ ó ní pé kò sí nǹkan kan táwọn òyìnbó ń ṣe láyé tí kì í ṣe pé wọ́n ti jí nǹkan yẹn wò wọ́n ti jí kọ́ nínú alukur'an ìtò fi júwe bẹ́yẹ ṣe rí ní sánmọ̀ ẹ̀rí pé àtàràbọ́lọ́ wọn ṣe júwe ẹyẹ òun ọ̀ṣẹ̀ ṣe plane. tọ́ba ń bọ́ àyà mi sọ̀rọ̀ nípa ilé ẹ̀wà ní sọ́ọ̀tún mẹ́rẹ̀ àfẹ́ lọ́bẹ̀ mọ́ ni. tọ́ba ní ká mú àyà tọ́lọ́ mi sọ̀rọ̀ nípa kámẹ́rà ilé ètò wọn ọlọ́run bá ti lẹ̀ mọ́ gbogbo alọ́run báyìí. tọ́ba ní káfílẹ̀ yẹn náà hàn wá àríbi tí ó já sí tọ́ǹgbẹ́sẹ̀ ń gbé kọ́sẹ́ yìí ká ọlọ́run ọba ti sọ nínú alukuran ọ̀kúnlẹ̀ ìsánà ìzàmìnà òtọ́ ìrọ̀ òfin ọ̀nàkùn yìí gbogbo ẹ̀ pátá kò fẹ́ẹ̀ sí nǹkan kan táwọn òyìnbó náà wọ́n dìkítẹ́tì ní ìsìn tí kìí ṣe ní alukuran ni wọ́n ti dìkítẹ́tì ẹ̀ kò fẹ́ẹ̀ sí nǹkan náà tí wọ́n dìkítẹ́tì lónìí o tí kìí ṣe pé ní alukuran alukuran ló ti kọ́kọ́ máa mẹ́ńṣọ̀n kan yẹn táwọn náà bá ti wá lọ kàtọ́ ṣe rìsẹ́ṣì àwọn ṣe rìsẹ́ṣì ìkan nínú àwọn àfa àgbà wọ́n sọ̀rọ̀ òyìnbó kan fún wa lọ́dún kan ọlọ́yìnbó yẹn fi twenty five years ó fi ń kírun ní mọ́sálásí pẹ̀lú àwọn mùsùlùmí ó fi ń sọ́dí oríṣiríṣi nǹkan nípa wa tó fi kan bá a ṣe ń jókòó bá a ṣe ń rùkú bá a ṣe ń tujú gbogbo àwọn nǹkan tá à ń ṣe pátá torí kí n tóró fẹ́ kọ dictionary tóró fẹ́ kọ dictionary bilogasi arabiya pẹ̀lú èdè Lárúbáwá ó dẹ̀ gẹ́ẹ̀tì gbogbo tó fẹ́ gẹ́ẹ̀tì tán ó dẹ̀ ní gbogbo fẹ́mílà tó fẹ́ ní lọ́wọ́ tán kò dẹ̀ torí ẹ̀gbà islam ọlọ́run fi ṣe kò ń gẹ kókó gbà islam ṣùgbọ́n kò sílẹ̀ ṣe fẹ́ ṣe àfikẹ́ ẹ̀dẹ̀ fáàsì ti tẹ́ná rẹ̀ kò dẹ̀ gbà islam tó eléyàn ń ṣe èèmọ̀ kò ń ṣe tuntun níta àwọn òyìnbó náà ṣe ní ìsìn tí gbé ṣe black box kọ́là ń pè tí wọ́n gbé sínú plane tẹ́pẹ́tẹ́ pẹ́ntà tí bá wáyé tẹ́ni tí bá ṣẹlẹ̀ ó wò ní jóná ń tiẹ̀ bẹ́ẹ̀ ni ìkan náà sọ ìpọ́lọ́ náà dá nǹkan kan sára àwọn èdè ènìyàn gbogbo tá a bá ṣe láyé bó ṣe lè fi gbogbo ara wa jóná gbogbo nǹkan kan ṣe eléyàn ò ní jóná kó nínú ara kò ní jẹ kò dẹ̀ ní jẹrà mọ́lẹ̀ tọ́lọ̀ ń bọ́ wá lè sọ̀rọ̀ eléyìí táwọn ìbọ́bọ́ wá lè ronú tán wá lè ṣe nǹkan kan sínú pléènì tọ́lá ń bá sọ pé òun náà ṣe nǹkan kan sára wa tí ò ní jóná mọ́ wa lára tí ò lè ní jẹrà mọ́lẹ̀ tí ó yẹ ká máa dá òsèlè yẹn. fatabarakallahu ahsanul khaliqin وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك